ẹhẹ mo ti dé bí mo ṣe ń jẹ mi bi mo ṣe wà yìí orúkọ mi ní indi ọpẹ indi ọpẹ indi kẹ ẹ mo wá ń bí náà pẹ̀lú bàbá àgbàlagbà bàbá tó jí pé tó bá fojú sùnùkù ó wàá rí sùnùkù sọmi yẹ mo wá ń bí pẹ̀lú òkú ńlá fújì ẹmí ìlú. Oko ńlá fújì. Oko ńlá fújì rẹ. Oko ńlá fújì rẹ o. Yorùbá yìí kò má ṣe bẹ́ẹ̀ nìyẹn. Ah, kí ni ó jẹ́ kí àṣùgbọ́n jẹ̀bi ló àbú. bàbá mi má bínú nù. wàá sọ pé ọ̀gá ńlá fújì. ẹ ẹ ó mi ni pé ìkàrà ńlá fún. ẹ ìjọba fújì. ìjọba fújì. àti ṣéwù fújì. àti ṣéwù fújì àti okó ńlá fújì àti. ẹni wọn tó bá ti sọ ṣáà bá bá mi gbàgbé ẹ bá mi gbàgbé bàbá mi nìyà God bless you God bless okay very good ẹ̀yin tèmi nílé lóko lájọ bíyà mo títí dé bí mo ṣe ń dé lé sunday so ẹ̀yin yorùbá tẹ́ máa ń sọ pé ẹ̀gbọ́ òwe ó yá ọ mo títí dé tó o bá mọ̀ kó o òwe kó o tú eléyìí mo mọ̀ pé má sọ pé kò correct but wàhálà yìí nìyẹn bọ̀ kó o tú tí yorùbá bá sọ pé ẹni tó bá pa ó lè sílé àná ẹgbẹ̀rún mélòó ló máa fún kí ló mìíràn ẹ́ tell me kí ló mìíràn ọ bụ nọ na nne gị na Washington ka ị gaa into Uh-huh. Simple and short. Happy Sunday to you people. Mm. We should just. Eh, Bia, well done. Kininka, very good. Nkotumu Fabia now is the turn. And you better my pretty work Now this is indicator away, Yoruba. Bia Mufabia. Tuba Mukomo, well, Luto. Mufe mu Tumunko to Yoruba, sir. Tuba Sorunko to Mufe, sir. meaning ẹ̀ kó visit mi comment section kó dia. díẹ̀ tí yorùbá bá sọ pé èèyàn káwọn sórí ikú ó ń fèrè gìjọ bọ̀ kí ló mean ṣùgbọ́n ó gbọ́ yorùbá kí ló mean tí yorùbá bá sọ pé wọ́n káwọn orí ikú ó ń fèrè mo fẹ́ mu túmọ̀ ẹ̀ tó bá get meaning ẹ̀ máa fún yín ní three thousand three fifty ìyẹn meaning ẹgbẹ̀rún mẹ́ta. 100, 100, 100, Don't worry about it. To buy gate here. Yorùbá sọ pé ó káwọ́ orí ikú ó fòrìgìjọ bò kí ni tó mọ̀